ní ìtẹ̀síwájú àwọn ètò wa ní ọlọ́kan òjọ̀kan nígbà tí aago mọ́kànlá tí ó ṣe bẹ́ẹ̀ tí ó rókegi láti yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ayékòtò one zero one point one ètò yín ètò wa alfik fìdí náà ni ètò tí ó máa ní àǹfààní láti tẹ́tí sí báyìí pẹ̀lú ọládùnní bello. wàhùn láhùn lẹ́dí láà ìlàhà ìlàhùn. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين a ń kí ẹ̀yìn olùgbọ́wọ́ wọn ikú àdìjọ ọkọ̀ ojúmọ́ àdìjọ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àpò mo ń bẹnu yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógúnmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ máa fi ṣíde òun ni ìbéèrè oníbéèrè wọ́n ní àwọn gbọ́ pé kò burú láti túnbọ̀ máa jẹ́ láti túnbọ̀ máa jẹun tàbí máa mú nso nígbà tí èèyàn bá ń gbọ́ ìpèpè fún sọ́láàtì látàrí pé èèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹun ni ní ó kù díẹ̀ kí wọ́n pe ìpè fún sọ́lá pé àwọn àmọ́ bọ́yá eléyìí kò burú lóòótọ́ àbí ó burú eléyìí ó jẹ́ ìbéèrè àkọ́kọ́ ìbéèrè ẹ̀kejì ó wá láti ọ̀dọ̀ malam abdulhafiz láti abẹ́òkúta wọ́n ní kí ni ìdájọ́ ìbọ̀sẹ̀ wíwọ̀ fún ọkùnrin àti pé ibo gan ló gbọ́dọ̀ gùndé lẹ́sẹ̀ ọkùnrin wọ́n tún ní ṣe dandan ni kí a máa gbé ọwọ́ wa méjèèjì sókè lórí sọ́lá الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ديني نكوى كوسالي ما جانلو نين قطعتي قطعتي قطعتي قطعتي gẹ́gẹ́ bí àmì pé àlùfájàrí òdodo ti yọ àsìkò àti bẹ̀rẹ̀ sí ní kẹnu ró ti tó kọ̀tọ́kọ̀tọ̀ náà kéèyàn máa jẹun lọ nítorí pé sèyáàmù máa ń bẹ̀rẹ̀ láti ìgbà tí àlùfájàrí òdodo bá ti yọ yóò sì máa lọ bẹ́ẹ̀ títí tí ó fi ti pòrùn wọ̀ torí ẹ̀ ọlọ́ni wọ́kúlù wọ́ṣọ́rọ́bù حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر أما الجمام تتتيو فنفن yóò fi hàn yàtọ̀ sí yín yóò fi hàn yàtọ̀ lọ́dọ̀ yín sí òwú dúdú ní ìgbà tá alifájàre òdodo bá yọ èyí túmọ̀ sí pé tó bá pé ọ títí lórí sàárì tó fi jẹ́ kan ìgbà tá alifájàre ń yọ ìgbà tó sì wà náà ìtọ́kàn wa náà àdìsí ànábì sallallahu alaihi wasallam tó ṣeéṣe kọ́ pé náà lọ dàrú ma oníbèrè àbẹ́ni tó ti fún lẹ́sì lójú òun náà ni pé tí àbá ń gbókèlè lọ sẹ́nu àbá ń gbómi lọ sẹ́nu àlùfájàrí bá yọ ọmọ wa lọ́wọ́ èyí tó fẹ́ ṣeun ó ṣe tán ọ̀gbọ̀dọ̀ wá ṣe mí lẹ́yìn rẹ̀ hmm. eléyìí nìkan tí wọ́n ń sọ kèlè tó ti gbé sẹ́nu gbé mi. Hmm omi tó ti bù sẹ́nu gbé mi ọ̀gbọ̀dọ̀ hmm. bù mí ọ̀gbọ̀dọ̀ gbókèlè mí sẹ́nu mà. a gbọ́ nípa àwọn kan tó ń ṣe àwọn èèyàn lọ́nà hmm. wọ́n ní kò sí tó burú tí àlùfáàjì bá ti yọ láàárọ̀ hmm. tilẹ̀ ti má kíkẹ́ bẹ́yìn ọ̀bá tí ì jẹ́ sáàrì kọ́ máa jẹ́ ń sùn kó ti gbìyànjú láti rí i pé kọ́tìnì wíńdò <laughs> àwọn fà wọn fi bo òye dáadáa káwọn má róye hmm. wọn bá ti róye èyí tí ó tara lẹ̀kùn wọn àbí fèrèsé wọn ò tẹ́sẹ̀ ó sì lè má jọsán hmm. tó a sọ pé ń ṣe sùyàmù Ramadan hmm. lẹ́yìn náà ẹ̀sìn lélẹ́yìí ẹni tí ò bá ti máa ń parí kó dákẹ́ lẹ́yìn náà ẹni tí èsì mùsùlùmí kò lè máa bá a dá sọ̀rọ̀ Islam àwọn èèyàn wà tí wọ́n máa pera àwọn mùsùlùmí lórí irọ́ wọn kì í ṣe mùsùlùmí àwọn eléyìí wọ́n lè máa wọ́nà láti ṣe àwọn èèyàn lọ́nà hmm. ẹ̀sìn ni eléyìí ẹ máa wo ta lẹ fẹ́ gbọ́ àlàyé ẹ̀sìn yín látẹnu rẹ̀ hmm. sọ̀ká bẹ̀rù ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa pàtó ọ̀sùn tó mọ̀ pé òwe ṣe mùsùlùmí kí náà dá sọ̀rọ̀ àwọn mùsùlùmí sí hmm. sọ̀sọ́ mọ̀ pé àwọn mùsùlùmí lè dá sọ̀rọ̀ ẹlòmíì eléyìí jẹba àwọn. wọ́n ní kí ni ìdájọ́ ọkọ̀kùnrin kó máa wọ ìbọ̀sẹ̀ kò sí ní tó burú mbẹ̀ kò sí ní tó burú mbẹ̀ àwọn kan nínú àdéhìí kan anabi sallallahu alaihi wasallam ó sọ fún wa kíkọ́ wọn máa fi ọwọ́ pa amẹ́sẹ̀mọ́ru àyè رخص النبي صلى الله عليه وآله وسلم لهم بالمسح على التساخين Ànábì ṣèdẹ̀kùn fún wọn kí wọ́n máa fọwọ́ pa amẹ́sẹ̀móoru láàrin òru àti ọ̀sán ọjọ́ mẹ́ta nígbà tí wọ́n wà lórí ìrìn àjò kí ni máa mẹ́sẹ̀ mọ́ru kí bọ́ sẹ́ni ó lè jẹ́ pé òwú wọn fi sí ó lè jáwọ́ wọn fi sí pé nǹkan kan wá ń bẹ tó ní kọkùnrin ọmọ wọ bọ̀sẹ̀ kó sí so torí ẹ̀ tẹ́ bá fẹ́ wọ bọ̀sẹ̀ ẹ wọ bọ̀sẹ̀ yín wọ́n níbo ni ó gùn dé bí wọ́n bá wù yín ó gùn dé kò sí wàhálà mi wọ́n ní ṣe dandan ni káwọn máa gbé ọwọ́ àwọn méjèèjì sókè nù sọ̀láàtì ní kéṣe dandan súnà anábì sallallahu alaihi ìgbà ń lọ sí rùkú kẹtùn gbọ́wọ́ sókè kí Allahu akbar ìgbà ń gbórí sókè láti rùkú kẹtùn gbọ́wọ́ sókè gbogbo eléyìí sunna tà nábì tó kémi pẹ̀lú rẹ̀ ká mójútó ni. bẹ́ẹ̀ tó bá yẹ yẹn wọ́n jẹ́ ní rákà mẹ́ta àbí rákà mẹ́rin tábà ti parí rákà جزاكم Jazakumullah khairan Sheikh 08061998459 plus 234 8083 293896. Ẹ lórúkọ yìí. Sàmánìkú. Àrẹ́gùn Sàlámù Rashmatulla. Ẹbí àmì ìfẹ́rẹ̀ látẹ́lẹ̀. Kí lẹ korúkọ yín? Ìbéèrè jí alátẹ́lẹ̀. Ìbéèrè yín ìbéèrè mi ni pé ẹbí ọba ní ọ̀pọ̀ tàbí tí ó sọ ọwọ́ tí kò yẹ kí sọmọ lọ́dún tí kò láǹfààní láti gba rẹ̀ mọ̀dá. ṣé ilé ẹni yẹn kí lè fi bọ́ọ̀nù ni àbí pé tó bá láǹfààní láti fi bọ́ọ̀nù tó lè fi bọ́ọ̀nù àbí kó gbà padà lẹ́yìn rẹ̀ mọ̀dá. ọ̀dà tó ti yẹ. kò gbọ́dọ̀ bọ́ọ̀yìn àti ẹni tí ń remọ àti olóyún wọn ò ní bọ́ọ̀yìn. wọ́n sì ròyìn ọjọ́ táwọn bá pàjẹ́ nínú Ramadan wọ́n san padà lẹ́yìn Ramadan eléyìí lè tọ́jọ́ gbàjù. Wa alaikum salaam wa rahmatullahi orúkọ yín. Mú Abdullahi láti ilé Ìbéèrè yín. yóò ara àwọn ajẹ níbi ilé ìtọ́jọ́ wa tó ajẹ yẹn àmẹ́ni tó ní aláwọ̀ ká kò má jẹ ẹ̀wà káwá sáàrin àbí tí ká sì sí irú àjẹ báyìí. ọ̀dẹ̀ aládìẹ sàládìẹ náà ni ọmọ ẹ̀jẹ̀ títí láéláé hmm. ẹnikẹ́ni tó bá ti lè kó mọ́tì ẹ̀ kọ́mọ kó ń ti kó ẹrù ẹlẹ́rù mọ́tò wọn báyà jẹ́ ni abẹ́ ta ni ẹ fi owó rẹ̀ lẹ̀ sápá kan hmm. di ẹni tó bá ní gbogbo ọjọ́kíjọ́ tó bá yọjú eléyìí báyìí ló fi hàn lọ àbọ̀dọ̀ jẹ́ nǹkan a gbọ́dọ̀ mú nǹkan ní nǹkan má ti wá torí ipá àbá nǹkan mọ́ lówó rẹ̀ ọlọ́run dàmà hmm. ó sì ṣeé ṣe kí wọ́n wá dọ́dọ̀ yín jọ kan láti lè máa ju ipá díẹ̀ àbádìẹ torí báyìí torí báyìí torí báyìí àwa ni a jẹ́ pé ìgbà tí àwa mú adìẹ ń ta jẹ ó tó yẹ báyìí owó rẹ̀ ni hmm. ìgbà tá a mú tá a ta yẹ báyìí la owó yín ni. Hmm. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ìṣòro lè sọ̀rọ̀ ẹ bá gbóhùn sókè dáadáa ìbéèrè yín. ìṣẹ́ lẹ́fẹ̀ láti ìṣẹ̀. ìbéèrè yín. mo ní ẹjọ́ iṣẹ́ àkáǹtì ọmọ ìfọwọ́sẹ̀ bẹ̀rẹ̀ ni kí lẹ́yìn kábàrà ni àbíká tó gbé kábàrà. lẹ́yìn bàtà bá ti ṣe takbiratul ihram allahu akbar ẹ̀yin rẹ̀ lẹ́sà àdúrà yẹn wọn kò ní dùà al àdúrà tẹ́ fi sí sọ̀lẹ́t náà. Zero zero eight eight six one nine nine four five nine plus two three three four eight eight zero 2348083293896 wọ́n ní ṣe àwọn lè dúró ọ̀dà ẹ jẹ́ kí a mọ̀ ìpè léyìí náà ẹ lórúkọ yín o Ẹ̀rọ sáwọn ẹ̀fọ́. Àlejò sọ́lá wa ṣùlá ó kọ́ ibẹ̀ tí ń pè. Amídà láti Ògbómọ̀ṣọ́. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ṣé èèyàn lè rí bí a for example èèyàn rí èèyàn tó close mọ́ èèyàn tó tó fẹ́ pa bí wọ́n fẹ́ wọ́n fẹ́ jù bọ́ fún for example ṣé èèyàn lè sáré bọ́ síwájú kí èèyàn lọ gba ìbọn ẹ̀. Ah. sẹ́yìn <laughs> jagun yín. rárá ìbéèrè wọ́n ní àwọn tó bá ṣẹlẹ̀ wípé ẹnìkan lè sìn báyìí ìyẹn rí pé wọ́n nà bá sí wọ́n fẹ́ yìnbọn sí séèyàn lè sáré gbáwájú kéèyàn lọ já lọ gbà kó fara gbàgbọ́ dípò kó fara gbọ́ta dípò ẹni tá a fẹ́ pa á. Islam ò fara mọ́ kó fara gbọ́ta lórí ẹlòmíì ṣùgbọ́n tó bá lè dáàbò bò lọ́nà tí wọn náà ní fara pa tí wọn sì fi ní pa á jẹ́ pé iṣẹ́ ńlá ló ṣe tọ́gbẹ̀sán ńlá lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ṣùgbọ́n tó bá ti hàn yín pé ibi tó bá ti lo ti fẹ́ dáàbò bò. wọn náà lè fara kásá kọ bá lọ nítorí hmm. dáa jù wọn náà ní kó má ṣe o àmọ́ tó bá pé olúwa rẹ̀ ànábì sallallahu alaihi wasallam àwọ̀ sí láyé ànábì hmm. sọ̀rọ̀ tọ́ka fara kí ni yìn bàn máa hmm. ìdí nu máa ń sọ nínú ṣetán láti fi bàbá àtìyá mi ṣera padà fún tí n bá fi fi bàbá àtìyá mi ṣera padà fún ẹ méjì kọ́kọ́ lọ nítorí rẹ̀ hmm. so ànábì nìyẹn má àwọn èèyàn yòókù má fi ẹ̀mí rẹ̀ wéwu hmm. lẹ́yìn náà lójú ìbá èé ṣe pé bóyá kùmà ló gbé lọ <laughs> so ìbọn tó bá tún lọ jẹ́ àwọn àbá kò tó gbẹ́jọ́ <laughs> so ibi tí èèyàn bá ti lóun fẹ́ gbìyànjú èèyàn kàn jẹ́ pé olú ẹ fara gbọ́tọ̀ ó sì kù ní ṣẹlẹ̀ ìjẹ́bù ṣiṣẹ́ náà. hello. salaamu aleykum. àwọn ẹ̀yọ́ salaamu aleykum ṣùgbọ́n kan ibẹ̀ tí ń pè. ọmọ Fatima ni láti àròjẹ. ìbéèrè yín. ìbéèrè mi ni pé sẹ́yìn bá ń tẹ bí pé bẹ́ẹ̀ yẹn ra nǹkan ọ̀sìn èèyàn wá níbi téèyàn ó ti máa tọ́jú rẹ̀ tó ẹnìkan wá gbà láti máa bá yẹn sí ṣùgbọ́n pẹ̀lú sáròdì wípé èyí ó máa jọ máa pín ọmọ tó bá bí kí ni òfin ọlọ́run lórí. òfin ọlọ́run ni pé pọ̀tọ̀ hmm. nítorí pé ọmọ tẹ fẹ́ máa pín kò dájú hmm. kí ọba bímọ ẹni tó bá bímọ àkọ́kọ́ ẹni tí ń bá yín sí ní ọgbà tó bá bí kejì ẹ̀yìn lẹ́gbàá tó bá bí tàkọ́kọ́ ń bèjì tó bí tẹ̀kejì lọ́kàn báwo nínú tí yóò ti ṣe dùn sí ẹ̀yin tẹ́ ẹ ní ewúrẹ́ tẹ́ ẹ làgùtàn hmm. tó dájú pé kò ní dùn máa yín hmm. tó bá sì jẹ́ pé ọmọ ẹyọ kan tó ti bí láyé tiẹ̀ ni kò ní bí kan lọ àkọọ́lẹ̀ tiẹ̀ náà ní bá a ṣiṣẹ́ hmm. ẹni tí ń bá yín sin ara òní òmùyàn sínú tí yóò tún dùn àbí tó bá yẹ pé ẹni tí ń sin ara gbogbo tó bá ti bọ́ sọ́dọ̀ tiẹ̀ àbí kú yín ọ̀nkàn kú ni tìyín ní yè sínú tiẹ̀ náà dùn owó sẹ́lẹ̀ sàn fún bàbá ti níbẹ̀ ṣe lè bọ ẹran abẹ́ ṣe lè sin ẹran hmm. ẹ má wulẹ̀ rà hmm. torí wàhálà tó wà ń bẹ pọ̀ hmm. irú àwọn ìgbọ́ra ẹni yé tó sì lè tara rẹ̀ wáyé òun náà kò ní kéré ẹ ń wo oṣẹ́ rẹ̀ ní kẹ́ ẹ máa san èlò lọ́mọ gbà lóṣù èlò lọ́mọ gbà lọ́sẹ̀ gbogbo ọmọ tó bá bí ẹni tó níyà lọ́lọ́mọ wọ́n ní ṣé àwọn lè dúró nípò wàlíì fún sísà wọn tí àwọn jọ jẹ́ ẹ̀jẹ̀ kankan náà bó ti ẹ̀jẹ̀ pé sísà yẹn kìí ṣe mùsùlùmí tiẹ̀. ẹ lè dúró fún un nítorí pé tẹni tó bá jẹ́ pé mùsùlùmí bá ní ló bá fẹ́ lọ́kọ ẹ̀yin náà lè dúró gẹ́gẹ́ bíi wàlẹ́ ìfún nítorí tí bàbá bá kú bàbá náà ni ó kù àmọ́ tó bá ti jẹ́ pọ̀ yín bá ṣe mùsùlùmí ààyè ò sí nínú òfin ọlọ́run kẹ́yìn òfin ẹni tí èsè mùsùlùmí kẹfì lọ́kọ àwọn tó ń jọ sẹ̀sìn kan náà àwọn ni gbà sí yẹn tí wọ́n gbà ṣe tí wọ́n fi lọ́kọ. Hmm. gẹ́bí tó bá jẹ́ pé ọmọ náà ti jẹ́ mùsùlùmí ni tí bàbá rẹ̀ tí èsè mùsùlùmí bàbá àwọn kò lẹ́tọ̀ọ́ láti fọmọ lọ́kọ hmm. àwọn mùsùlùmí yóò fi lọ́kọ náà. ẹ kọ yín o ẹ àgbọ̀nyẹ̀wò aleykum salaam wa rahmatulahi wa barakatuhu màá jẹ sọ̀rọ̀ látàgbẹ́ ìgbà. ìbéèrè yín ẹ bá gbọ́n sókè bí ọ̀jì. ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ni pé èdè tó bá tètè gba Islam ìgbà tí Islam sọ pé àwọn ẹ̀ṣẹ̀ tó bá ti ṣe pé ó máa parẹ́ àábẹ̀yìn pé ẹ̀ṣẹ̀ ńlá ńlá tó bá dá náà sí Islam ni pé um, mùsùlùmí àti ẹ̀yìn tá gbé ṣé ọ̀rọ̀ náà ṣé ọ̀rọ̀ náà ṣé ẹ̀jẹ̀ lábẹ́bá lábọ́ àti ìṣèlú ẹ̀jẹ̀ náà ti pẹ̀jẹ̀ náà yẹ fún wọn àbọ̀ ìgbà wà ní. ó ti yé ó ti yé. alhamdulilayi kẹfẹ́rí tó bá gba islam inna islam yajibu ma qabla islam máa ń pa gbogbo nǹkan tó bá ti síwájú rẹ̀ lẹ́sẹ̀ yìí máa parí ẹni tó gba islam yẹn kú oríire gbogbo àwọn ẹsẹ̀ rẹ̀ àti kéékèèké àti ní ńláńlá. Mm gbogbo ẹ̀ lọ́lọ́run ti parẹ́ fún àmọ́ pẹ̀lú májà kọjá pé ẹ̀ṣẹ̀ ńlá tó ṣẹ̀ ọlọ́run nìkan ló ṣẹ̀ hmm. kì í ṣe kó ṣẹ̀ séèyàn tó bá ṣẹ̀ séèyàn bí kò ti pààyàn hmm. kó tó di kó gba Islam a kàn ní pàṣámánì ṣùgbọ́n tí ẹni tó ní ẹni tí wọ́n pa yẹn tó bá béèrè fún kí ayọ̀ sàn náà ni hmm. bẹ́ẹ̀ náà ni ẹni tó jalè islam tó gbà kò pé pé nítorí o ṣe ń dá tó tẹ̀ gba islam lẹ́yìn ọ̀sán olówó padà hmm. islam ọ̀kàn ní gé ọlọ́wọ́ mọ́ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àmọ́ àdìsí wa sọ pé ọlọ́run ó ṣe ìpẹ̀sẹ̀ rẹ fún wa lórí gbogbo tó ti ṣe síwájú lópin ìgbà tí wọn bá padà sídìí ẹsẹ̀ yẹn ma hmm. tó yẹ pé dáadáa ló kù tí wọ́n ń ṣe hmm. àbẹ́ni tó gba islam tó tó tẹ̀síwájú pẹ̀lú ìwà àbàjẹ́ ọlọ́run fi ètò ṣe lórí islam bí àti ètò ṣe kó tó gba islam bẹ́ẹ̀ lẹ́ni tí ń ṣe dáadáa kó tó gba islam tó bá tẹ̀síwájú pẹ̀lú dáadáa lẹ́yìn islam ọlọ́wọ́ san lẹ́sìn tó ṣe kó tó gba islam àti tó ṣe lẹ́yìn ìgbà tó gba islam. Hmm. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. hello kọ́ yín o. hello. hello. hello. ó kọ́ yín. Olúni Taofik láti ìṣẹ́. Àbí Taofik. Padà ìbéèrè yín. Ìbéèrè ni wípé Adémọ́sì tàbí fẹ́ kírun gbàtà lọ sínú ìlú kan. Bàtà débẹ̀ àwọn òtí kírun bẹ̀ táìmù bàtà ìrùn wọlé làwọn kírun. Bàtà fi máa la fẹ́ ní Mẹ́sílà, ó jẹ́ Súrì, àwọn ẹ̀sẹ̀ fẹ́ kírun. Kí ni ìdájọ́ rẹ̀? Alhamdulillah, àkọ́kọ́ kọ́ yẹn, ẹ ti ṣàṣìṣe ńlá ń bẹ̀. Hmm kò sí nínú orúkọ ọlọ́run pé àtàwòfíìkọ̀ hmm. dípò pé ẹrú ọmọ ajá òde tàwòfíìkọ̀ hmm. tàwòfíìkù ló kọ̀ tí yín tàwòfíìkù yín gan ọ̀gbọ́dọ̀ tó gba àlùfọ̀lá tàwòfíìkù tó lẹ́yìn ìjọba ẹlẹ́dẹ́ mẹ́sàlásì kan ló kàn ẹ̀yìn ṣe sọ̀láàtù bọ́họ̀ làtẹ́ bá mẹ́sàlásì ń ṣíṣí ṣùgbọ́n àwọn àti pèpè fún sọ̀láàtù ẹ̀tí wàá tó di pé ẹ wá ń ṣe náfìlà lẹ́yìn rẹ̀ ẹ ẹsẹ̀ tó bá jẹ́ pé wọ́n bá ti pe sọ láti ẹ lẹ́tọ̀ọ́ láti ṣe sọ láti jàmà nínú mọ́ṣáláṣí àfi tẹ́ bá yà jáde tẹ́ ẹsẹ̀ ti yín lóde kẹ́ ẹ máa lọ lọ́dọ̀ bí arìnrìn àjò náà. ẹ lọ́wọ́ kọ́ yín o. aleykum salaam wa rahmatulah. asalaamualeykum. wa salaam wa rahmatulah. ọkọ̀ yìí wọ́n ti ń pè. ọ̀pọ̀ yìí ló ń pè láti Ogun ìbéèrè mo fẹ́ béèrè pé tí àwọn jọmọ́ tó bá wà lẹ́yìn ìmáàmù ṣé àwọn náà máa ṣe dùá olùdíkà àbí ìmáàmù nìkan ló máa ṣe àbí wọ́n máa kọ̀ máa ka pátì àwọn lọ ni. ó ti yé. alhamdulilayi arúgbó tayyib ti yín náà kò ṣe déédéé hmm. orúkọ yín ni abdul tayyib abdul tayyib torí tayyib ọ̀kan nínú orúkọ ọlọ́wọ́n bá ní abdul tayyib ẹni tó tò lẹ́yìn ìmáàmù àti ìmáàmù gbogbo wọn ní ṣe du'a al-istiftah. naam. hello kọ́ni o. hello. hello. ó kọ́ni. hello ẹ káàárọ̀. ó kọ́ni ibi ọtí ń pè. lórí mo ti rí ìdáhùn ìdáhùn ṣe òṣìṣì Abẹ́òkúta. ìbéèrè mi. mo kí àwọn olùmọ̀ wa kọ́lọ́ járó. àmín. lórí mi ní ẹjọ́ tí èèyàn bá ń kírun jọ̀mọ́.

so gbogbo àwọn sọláàtì wa míì tá a bá wa ń ṣe tó bá jẹ́ sọláàtì magrib àbí sọláàtì làìṣá àbáṣubà àwọn tá a jẹ́ máàmú nínú gbogbo rákà ìfàtí ànìkàn là ń fẹ́ ká máa ké tó bá jẹ́ bí tí wọ́n ti ń ka kí ó sókè bí magrib àti ìṣá àti sọláàtì fajr fàtí àlásán láàkè ní rákà alákọ̀ọ́kọ́ yẹn ní rákà ẹlẹ́ẹ̀kejì àbí rákà ẹlẹ́ẹ̀kẹta ní magrib fàtí ànìkàn lákẹ̀lẹ́kẹta àtẹlẹ́kẹrin ní sọláàtì làrìṣà fàtíà nìkan náà láti ọ̀nà náà. ẹ̀lọ́ orúkọ yín o pé ó ti já ẹ̀lọ́ o. aleykum salaam wa rahmatulah ọkọ yín yẹn ti ń pè. ẹ̀lọ́ orúkọ yín o. aleykum salaam wa rahmatulah ibi ẹ ti Yusuf ní láti lọ ní. Ìbéèrè yín. Ẹ̀rá kun ìbéèrè mi, mo fẹ́ béèrè pé kí Mùsùlùmí àti Mùsùlùmí bí wọ́n bá fẹ́ra wọn. Táǹfààní àti ìsanwó fídíò bá tí ì sí agbára àti ìsanwó orí rẹ̀ tó lè dáná sàárì fún kó jẹ́. <laughs> Ṣé wọ́n sì ti jọ ń gbé? Ṣé ẹ ti jọ ń gbé? bẹ́ẹ̀ ni má ti jọ bímọ má ti bímọ papọ̀. tó bá jẹ́ pé wọ́n so igi lọ́nà tó dáa ṣáájú kó tó di kí wọ́n pàdé so ìyàwó rẹ̀ náà ni àìtí lè san sọdáàkì kò rí pé kìí ṣe ìyàwó rẹ̀ wọ́n máa gbìyànjú láti san sọdáàkì yẹn fún bàtà tí wọ́n gbé yẹn náà wọ́n máa dáná fún ọ náà ni so ṣùgbọ́n kìí ṣe owó orí islam ní kẹsàn ara àwọn àṣìṣe táwọn èèyàn ń gbé ká lẹ́yìn tá a ti gba islam dáǹsì ń gbọ́ láyé nípa islam ó ti yẹ ká há owó orí àṣà ló pè fún un sọdáàkì islam ló ní kẹ́ ẹ san tọ́wọ́ ẹ kówó orí ni wọ́n bá san lórí ìyàwó rẹ̀ ó tí san sọdáàkì o gbèsè sì ń bẹ lọ́rùn rẹ̀ hello. hello. Wàhálẹ́gùn Sọlá wọn sílẹ̀ bá gbọ́ sókè dáadáa ó kọ́ ibi ẹjí ń pè. Mọ́rẹ́ àmúlátọ̀yọ̀ látọ̀yọ̀. Ìbéèrè yín. Mọ́rẹ́ àmúlátọ̀yọ̀. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ẹni gbádùn tẹ́wọ́ pé ọlọ́run ti lo gbọ̀ngbọ̀n kò ṣe wọ́n wá dá wọn yìí pé kí wọ́n lo pé tó bá ń wọ́n kan gbòòrò fún kí àtòbí tó bá ti di lóru tó Hello, hello, hello. Kí wọ́n jí tọ́jú Hello. Látọ̀ kí wọ́n tè kí wọ́n gbé Hello, mò ń gbọ́. Ẹni pé nígbà tí wọ́n lóògùn wọn tí wọ́n gbádùn, wọ́n wá ní kó tó bá ti di láàrin òru kí ni bó ṣẹlẹ̀ lóru. Kí ni tó ṣẹlẹ̀ lóru? Kí wọ́n wá pangolo kí wọ́n gbé àtòrí sílẹ̀. Kí wọ́n gbé pangolo bọ́sìtà. Kí wọ́n gbé àtòrí sílẹ̀ kí wọ́n jí tọ̀ sí gbẹ̀gbẹ̀ mẹ́ta. Kí wọ́n wá dé ipa tí wọ́n gbé lọ sàtàn. Hmm. Pé tóun bá ti mọ́ tó bá ti ta fún nǹkan yẹn, ó máa lọ hmm. islam fojú wò pé ẹbọ ni hmm. ìlànà àwọn ẹlẹ́bọ ni ẹ má ṣe ṣe bí mùsùlùmí lẹ́yìn masha allah mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe nǹkan tó jẹ́ ìlànà àwọn ẹlẹ́bọ hmm. wọn jẹ bó zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ ló kọ́ yín o. wa aleykum salaam wa rahmatulah ó kọ́ yín. abdulrahim ilé àtúntò sọ̀rọ̀ bá pépé ó dé. ìbéèrè yín ìbéèrè náà àkọ́kọ́ ní pé kí ni ìlànà sí ẹ̀sìn fífílẹ̀ ní kí a máa ṣe ìtọpinpin lórí tó rẹ́ nìkan fẹ́fẹ́ nìkan tó ìbéèrè mẹ́lẹ̀kejì ní wípé ìyàwó ní ẹ̀sìn kan sí káàbù ní pé mẹ́díkálì àwọn kan ní wọ́n wá gba àtọ̀ wọn tọkàn àti tòbí wọn lọ fẹ́ lómi tòròtọ̀ lẹ́ni tí ó ń wo orí rẹ̀. alhamdulilayi ọmọ tọpinpin lórí pé wọ́n fẹ́ mọ ẹni tó fẹ́ fẹ́ obìnrin àti obìnrin tó fẹ́ fẹ́ tó pé ní í pẹ̀lú ìbéèrè lọ́dọ̀ àwọn èèyàn pé lẹ́mọ lágbájá sí séèyàn dáadáa ni tọrọ ló ń fẹ́ fọmọ wa séèyàn dáadáa lóbìnrin tọrọ ọmọ wa rí ọfẹ́ fẹ́ àwọn èèyàn wá sọ nítorí ti mọ̀ nípa rẹ̀ nínú ìgbésí ayé bí wọ́n ti ṣe mọ̀ èèyàn dáadáa ni àyàn aládàáradá ni eléyìí òsín tó burú ń bẹ̀ sódédé pẹ̀lú súnà nàbì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ lóbìnrin kan wá bá nàbì sallallahu alaihi wasallam ó ní Muawiya àti Abu Jahm èkíní kejì wọn kọnu sí mi pé àwọn fẹ́ fẹ́ mi ànábì ní rárá o ọ̀kan náà méjèèjì kò ní lọ́wọ́ èkejì pọ̀ pé ìwọ̀n léjìká rẹ̀ ń gbogbo gbà so wọ́n túmọ̀ rẹ̀ sí pé ọmọ arìnrìn àjò lọ́pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n pẹ́ni tí ó ń daran láyé tiwa náà nìsí bí àwọn tí wọ́n ń sin màálù pọ̀pá máa sábà wà ní èjìká wọn gbogbo gbà kìí ṣe torí wọ́n fẹ́ fi nàyàn so àmọ́ ńgbà tí ọba rí ọwọ́ tí ń gbé pọ̀pá ká ẹni tó ní pọ̀pá máa gbé sí orí èjìká rẹ̀ tọ́ eléyìí anábì ni má fẹ́ ìkíní kejì wọn usama ibùnú zaidi nìkan fẹ́ usama ibùnú zaidi lárábìnrin yìí padà fẹ́ abákẹ́lẹ́ ń tọpinpin ẹ̀ lọ lé olóògùn ẹ̀ lọ ṣe ìyàwó àwọn kan ṣe sáábì wọ́n bá yín wò sọ́bọ́sì àbí ọ̀bọ́sì ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ ti fi islam lẹ̀ nítorí pé islam faramọ́ kẹ́ ẹ máa lọ sílé oníyàwó tẹ́ bá lọ bẹ̀ pín tẹ́ ṣe béèrè wọ́n dá yín lò wọ́n dá yín lò ẹ pàdánù sọ láti ogójì ọjọ́ tó bá wá dá yín lò ń tẹnu ọ̀rọ̀ lẹ sọ ẹ wá fọ̀rọ̀ ẹgbà sódodo kọ́dọ̀ ẹ̀ tí ì fi ṣiṣẹ́ ẹ ti kúrò nínú ẹ̀sìn Islam torí ẹ̀ náà náà ṣe máa ń pariwo fún àwọn mùsùlùmí gbogbo ẹ má lọ ilé oúnjẹ wò ẹ má lọ ilé aláwo kọ́dà kó sáfà ní tẹ̀yàn ẹ má lọ ọ̀dọ̀ rẹ̀ lò náà hmm. sọ òfin ọba nìyẹn. ẹ wá ní ẹnìkan wọ́n gbọ́ àtọ́tẹ̀ wọ́n gbẹ́yìn ìyàwó rẹ̀ ẹlòmíì lọ bá wọn gbóyún ojú ọ̀nà islam fi wọ́n ojú tó fi wọ́n ni pé kọ̀tọ̀ hmm. kọ̀tọ̀ alẹ́fẹ́ máa pè é yàn hmm. nínú àmì ẹ̀fẹ́ni tó látọ̀ ní abẹ́ni tó ru oyún hmm. náà ọ̀kan nínú oríṣi mẹ́sàn-án ọ̀nà tí wọ́n máa ń gbà ṣerú nǹkan yẹn lẹ́bẹ̀rẹ̀ yẹn kọ̀tọ̀. Uh, bọ́dà abdulhafiz muhammad wọ́n ní ojú wo ni sharia islam ló fi wo kí èèyàn máa ṣe sọ́lá kó tún wá jẹ́ pé yóò máa kámẹ́rà ara rẹ̀ èyí ni pé yóò máa jọ́sìn fọ́lọ́run ọba lọ́wọ́ yóò ti wá sẹ́ẹ̀tì kámẹ́rà sí wájú tó yẹ pé yóò máa kà léyìí tí àwọn èèyàn tí wọ́n sì máa rí wò wípé tí ó jẹ́ fídíò wípé ojú wo ni òfin ẹ̀sìn Islam fi wò. ojú tó fi wò ni pé kí ló dé àkọ́kọ́ kí ló dé tó ń fi ya fọ́tò ìjọsìn rẹ̀ tá ló fẹ́ gbé fún hmm. sọ fẹ́ fi ránṣẹ́ sáà mọ̀lẹ́kà tí ó pọ̀ <laughs> àbí hmm. nítorí pé ẹ̀sìn téèyàn ń ṣe ìyẹn máa ń gbìyànjú bí ó ti ṣe sọ hmm. tí nǹkan tó lè bàjẹ́ òfin mi wọ̀bẹ̀ hmm. wọ́n wá sílẹ̀kùn fún nǹkan tó lè bàjẹ́ kó jókòó síbẹ̀ sọ eléyìí burú jáì hmm. lẹ́yìn náà sọláàtì wo ni dérò rẹ̀ ń ṣe tọgbà pé kí wọ́n yà ń fọ́tò sọláàtì rẹ̀ pé kí wọ́n bá gbé sórí àtẹ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ìrìsọ́ọ̀tì lè jáde pọ̀ mà sí sọ̀kẹ́ á ní yà wọ́n bá mú àṣejù ọ̀gbọ́dọ̀ yà Hello, kan yín o. Hello, salaam alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀dín pè. Lẹ́yàdí Kọ́sìmì ni láti Gabon. Ìbéèrè yín. Àkí àwọn dọ̀túrò wa kọ́lọ̀ ń yá ayé wọn pẹ́lẹ́ dáadáa. Àmín. Wọ́n ní ìbéèrè méjì fáwọn dọ̀túrò wa ni. A ní ká béèrè pé ẹni tí ó máa mà jẹun ní ọ̀sán Ramadan. Kí ni ìdájọ́ ẹ̀? Àti pé nípa Zakat tí ó lẹ́tọ̀ọ́ ẹ̀gbọ́n mi kájọ jẹ́ ọmọ ìyá àti ọmọ bàbá tó lẹ́tọ̀ọ́ kí n yan zaka kún ìyàwó ẹ̀ hmm. àwọn bẹ́ẹ̀ dání fún àwọn bàbá tó wà ní. Hmm. alhamdulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa ẹni tí ó máa ma jẹun lọ́sàn-án Ramadan ó sẹlọ̀n ní ẹ̀ṣẹ̀ ńlá so yóò tọrọ àforíjì lọ́dọ̀ lọ so tí ọmọ bá nà bá tán yóò san ọjọ́ yẹn padà kò sí ìtanràn lórí mímọ̀ àmà jẹun lábẹ́ òfin ṣẹ̀ríà ìtanràn tó wá nínú ṣẹ̀ríà tó sì dúró digbí tí nǹkan kan ò ti dànù òun náà ni pé gbogbo ẹni tó bá ti lè màmá tó bá bá ìyàwó rẹ̀ lò ní ọ̀sán Ramadan yóò san ìtanràn ìtanràn yẹn òun náà ni kó bọ́kùn lọ́rùn ẹrú tí ò bá ní ẹni tó lè bọ́kùn lọ́rùn rẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ yá oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé tí ò gbọ́dọ̀ jẹ́ pé ó fọjọ́ kan sinmi tí ó bá lè ṣe lẹ́yìn ló tó wá kan kọ́ bọ́ àwọn aláìní ọgọ́ta eléyìí ń bẹ nù nǹkan tó ṣe pé ó yé nínú ẹ̀sìn tẹ́nì kankan lè takò hmm. àfi tí ó mọ̀ nípa Islam ó wá láwùjọ tiwa lónìí fáwọn kan ń pera wọn fáwọn ọmọ kí ó tún ọ̀dábi tí kí ó kọjú sí mà wọn ń sọ yanya yanya lórí atẹ́gùn hmm. wípé kò sí àkọọ́lẹ̀ kan tó sọ pé kàfàrà wà lórí pé téèyàn bá máa mà bóbìnrin lò hmm. ah! ọba ni lọ́kàn jẹ́ ó sì tún sọ níbi tí ẹ ti sọ pé àwọn àfa wà àwọn àfa pọ̀ ń lo yín bẹ̀rẹ̀ ti ń sọ̀sọ́kùsọ yìí la hawla wala quwwata illa billah kí ló parí gẹ́rẹ́ kí ló parí níbo lọ́wọ́ àti àti sọ pé kò sí kàfàrà hmm. téèyàn bá ń sọ̀sọ̀kúsọ tó bá ń gbèrè kùwì tẹ́lẹ̀ náà tí ò bá ti rẹ́ni kó níjàmì hmm. lórí àwọn ìsọkúsọ ìwékùwé tí ń wí hmm. ẹni ó padà já géètì ni ẹni ó já géètì so ẹni ká ní ti já géètì báyìí kíní kan ti wá gbọ́mọlé lọ́wọ́ mbẹ̀ wọ́n á di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sòótọ́ wọ́n ti yé pé ń tó ń sọ ìsọkúsọ ni sòwúmọ̀ jẹ́ pé rìkísíjọpọ̀ àwọn pọ̀ wọ́n dọ̀rẹ́ ẹ nàṣí àmì fún ẹ kìíní nàṣí àlẹ ṣe fẹ lóyún hmm. àbẹ kò fún kẹbí kọ mà hmm. kò sáyè nínú Islam láti máa wí ìkówè hmm. ẹni tí o bá ti mà nípa òfin Ọlọ́run mọ sọ nípa rẹ̀ mọ sọ nípa rẹ̀ ẹ̀kọ́ òga lọ kàn pò òfin Ọlọ́run tó fi jẹ́ kí gbogbo èèyàn kájà tẹran náà ni ọkàn máa bẹ nínú ẹ̀sìn Islam ni wọn máa ní ọmọ ọdún ọwọ́ àkòsí ọwọ́ àkòsí tó tó tó gbófin Ọlọ́run sí wa la hawla wala quwwata illa billah torí ìdílé gbogbo àwọn olùmọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn Islam kò sí ibi tó sọ olùsọkúsọ rẹ̀ hmm. pé yẹn kò sí kàfàrà èyí tí wọ́n ń sọ pé kò sí kàfàrà lórí ẹ̀ náà láti dáhùn ti béèrè tí oníbèrè sí tó bá máa máa jẹun hmm. so àbọ̀ ọmọ ọmọ ṣe nǹkan mi kí èsì ìbóbìnrin lò hmm. kò sí èyí tó sọ pé kàfàrà ń bẹ lórí eléyìí àmọ́ pọ̀ bóbìnrin lò àá kò sẹ́ni tó sọ pé kò sí kàfàrà lórí ẹ̀ kàfàrà ń bẹ lórí ẹ̀ tó bá pé tó da nǹkan rúmọ lọ́wọ́ ni pé ẹni tó sọ irú ẹ̀ṣẹ̀ yẹn Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní kọ́ bọ́kùn lọ́rùn ẹrú ó ní òun ní ẹrú kankan tó ń lè bọ́kùn lọ́rùn rẹ̀ ọrùn nìkan ní kápá lórí ẹ̀ ànábì sallallahu ni ajẹ́ pé méjì ní tẹ̀lé ń tẹ̀lé wọ́n sọ pé ṣebí tọjọ́ kan nù náà lòun ò lè ṣe sùúrù tó ń lọ ṣe anábì sì ní kọ́ wọn iye tí ó fi bọ́ aláìní ọgọ́ta wọn wọ́n tán wọ́n ní lọ́ọ́ fi fún àwọn aláìní tí wọ́n jẹ́ ẹni tí ò ní nínú ìlú hmm. ló máa ní à ah, <laughs> tá a bá wo ibi tí Madina ti bẹ̀rẹ̀ síbi tó parí sí ẹnìkan tálákà tó ẹni bá pa anábì sallallahu alaihi wasallam máa ní kó gbé lọ. Hmm. kọ́ lọ fi gbọ́ àwọn ará ilé rẹ̀ tó a túmọ̀ sí pé kò sí kàfàrà hmm. kò sí kàfàrà dáná bí ká jẹ níyà ni kò sí kàfàrà tó lè ṣe léyìí ajẹ́pẹ́ ṣe léyìí tó tún lè ṣe léyìí lọ́wọ́ kan léyìí hmm. àwọn olùmọ̀ ẹ̀sìn Islam sọ pé tẹ́lẹ̀ tí ó dára yẹn kò sí tí wọ́n sọ ní òfin ṣẹ̀ríà àwọn bá ti wọ̀ ọ̀ma wọ́n ní tẹ́lẹ̀ tó dára kò ní ẹrú tó lè bọ́kùn lọ́rùn kò lè ṣe sùyàmù oṣù méjì gbáko ń tẹ̀lé ń tẹ̀lé kò sì ní tó lè fi bọ́ ọgọ́ta aláìní hmm. wọn ni kò sí nǹkan tó ṣẹ́kù ju wípé yóò máa lọ náà ni hmm. yóò máa lọ náà ni ọlọ́run ọba ẹlẹ́dàá aláforíjìn so àbí yáwó àbò láti fẹ́ ṣe. torí ẹ lọ́dọ̀ àwọn apá kan nínú àwọn olùmọ̀nà imam ahmed nínú madhabu rẹ̀ àti ọ̀rọ̀ kan lọ́dọ̀ shafi'i hmm. nígbà táwọn malik abu hanifa àti ashafi'i nínú ọ̀rọ̀ tí wọ́n wá sọ wípé kò ní ṣubú wọ́n fẹ́ kù láéláé náà hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ torí ẹja bẹ̀rù ọlọ́run wọ́n fẹ́ gbókun lọ́dọ̀ àwọn èèyàn àwọn èèyàn olókùn kan tí wọ́n fún torí kó déjìká rẹ̀ ni ó ti já tí ó ti túká so máa ṣe àṣegbọ́lágbàyè lọ́dọ̀ ọlọ́run hmm. máa fojú wo pọ̀ fẹ́ gbà kankan lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀sìn lélẹ́yìí kìí ṣe pé wọ́n máa dẹ́nu lé láì mà nípa rẹ̀ hmm. nítorí tó bá ti fẹnu kọ nínú rẹ̀ ó kó bára ilé ó oko hmm. ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn ló ti gbọ́rọ̀ tiẹ̀ ní ìsìn tí hmm. tí ń báyàwó rẹ̀ lò lọ́sàn-án Ramadan tó sì yìí tí ọmọ sọ pé ìwọ lọ sọ pé kò sí nǹkan kan bẹ̀ hmm. ìwọ tó yẹ pé tí wọ́n bá dá ìṣẹ̀ rẹ̀ dáni tó gbélé ayé ṣe yọ wù ọ báwo wá ni tí wọ́n bá tún kó tẹlómìn tún tiẹ̀ ọlọ́run dákun ṣàánú wa o mọ̀jà fẹnukọ mọ̀jà máa wa rọ́ọ̀fù nípa ẹ̀sìn ọlọ́run lè jọ wọ́n ní àwọn ṣẹ̀ṣẹ̀ kó dé àdúgbò tuntun kan ni táwọn ń gbé báyìí mọ́ṣáláṣí kan péré ló wá wà ń bẹ̀ tọ́jọ́ pé ọkọ̀ ojú sí ilé sí àwọn gbé ẹni tó wá ń ṣe ìmáàmù ń bẹ̀ oníjálàbí ni tí máa ń tẹ̀yàn rìn tí sì máa ń bráùsì wọ́n ní ǹjẹ́ àwọn lè máa kírun ní ẹ̀yìn rẹ̀ àbíkọ́ jẹ́ pé àwọn máa dá ìjọsìn àwọn ṣe ni ní ilé gẹ́gẹ́ bí ọkùnrin. alhamdulillah tó bá jẹ́ pé oníyàwó òní máa ń ṣe ìmáàmù mọ́ṣáláṣí ẹ má tò lẹ́yìn rẹ̀ hmm. ẹ má tò lẹ́yìn torí pé ẹni tí wọ́n ń ṣe ìyàwó tí ń sọ pé òun máa ń tó pamọ́ ti kú òun islam hmm. torí pé qul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah sọ fún wa pé gbogbo ẹni tí ń bẹ nínú sámà àti gbogbo ẹni tí ń bẹ ńlẹ̀ kò sẹ́ni tó máa ń tó pamọ́ nù hello ẹgbìyànjú ẹ̀fẹ́ padà ojú òpó yẹn ò já garaga ṣẹgbọ́ àwọn ògbọ́ ní ẹ̀tún dáì wọ́n ní ǹjẹ́ ó lẹ́tọ̀ fún ọmọ kan láti máa pé ìwà wọn òbí rẹ̀ bí kọ́ máa pé ìwọ̀ tó yẹ lórí bàbá àti lórí màmá lẹ́yìn tó ti padà wá mọ̀ ìpé nípasẹ̀ zìnà òní wọ́n gbà bí òun àti pé ṣé a tún lè máa pé ìwọ ọ̀kan tàbí kejì lórí àwọn ẹ̀gbọ́n àbúrò àti àwọn ìbátan irú bàbá wọn tí wọ́n bí èèyàn lọ́nà zìnà kọ̀tọ̀ torí pé ẹni tó bí ọgbọ̀n náà zìnà kìí ṣe bàbá rẹ̀ hmm. ṣùgbọ́n ẹni tó bí ọgbọ̀n náà zìnà lóbìnrin ìyá rẹ̀ ni hmm. ìyá rẹ̀ ni o lè kọ́ máa pé ìwọ̀ fóun ó sì máa pé ìwọ̀ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ nítorí pé tí ìyá bá ti jẹ́ yẹ̀yàn àwọn èèyàn yẹ̀yàn ń kọ́ èèyàn èèyàn ni hmm. yàtọ̀ sí bàbá bàbá lò ní lábẹ́ òfin ọlọ́ zero eight zero six one nine nine eight four five nine plus two three four zero three two nine three eight nine six èyí àwọn ìpè náà rọra wọn padà ẹ jẹ́ kí a tún ṣe báyìí ẹ lórúkọ yín bí ẹ ti ń pè yí o. Àlọ́. Orúkọ yín ibi ẹ ti ń pè pápápá. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullah. Kí ló kọ yín o ibi ẹ ti ń pè? Ìyáàdí kọ́pìlì ni láti gà. Ìyá zero zero six one nine nine eight four five nine plus two three four eight zero three two nine three eight nine six. Ẹ ló kọ́ yín o. Salamu alaikum. Wa alaikum salaam wa rahmatulah. Orúkọ mi àbúrò àwọn abẹ́rẹ́ àti ìyàwó rẹ̀ gbọ́tọ̀. Ìbéèrè yín. Ìbéèrè mi àkọ́kọ́, ẹ̀yẹ́ ń ṣe ṣàlàyé lọ́wọ́. Ìmọ̀mù wa sálámà. Hmm. Sáàmù tó ní ọ̀fẹ́ sálámà àrùn. Àlùwálé wa já. Hmm nígbà tá a lọ láti já sọ láti tẹ̀ sí ti bàjẹ́ ẹ tún a lọ láti ẹ tún sọ láti sí. ẹ lọ́kọ̀ yẹ o aleykum salaam wa rahmatulah. lórúkọ mi wọ́n pè láti orílẹ̀-èdè South Africa. ìbéèrè yìí ló ń jẹ́ ká rí Sheikh pẹ̀ lórí dáadáa. ìbéèrè yìí ló pé àṣà àwọn Yorùbá kan wà bóyá àwọn apá kan Yorùbá ni àbí ilẹ̀ kan. ìyẹn pé kí ọmọ ọkùnrin bá ti fẹ́ yàwó hmm. tí ìyàwó náà bá lọ sí tó bá lọ tó bá ṣèrìn àjò bóyá nítòsí àbójì náà tí wọ́n á ní pé dandan dandan ni pé kó wá sí ọ̀dọ̀ fámìlì ọkọ náà kó tóbi tó gba ilé wọn lọ so wọ́n fẹ́ bèrè pé ṣé ilé yìí ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀. Àyìn náà sọ pásítà Yorùbá àti Yorùbá kìí ṣe nǹkan tí Islam mú wa so àmọ́ àmọ́ lásà Yorùbá lọ́dọ̀ tí wàá ń bí. Ẹ̀fọ́ ma bá bíyàwó ọmọ bá travel ọmọ bá dékòdé sọ́dọ̀ ọkọ rẹ̀. Ẹni ìjọba àwọn Yorùbá ti ń ṣe bẹ́ẹ̀ ẹ bí wọn kí lọ fà àmọ́ tẹ́ bá béèrè pé ṣé islam faramọ́ kò faramọ́. ẹ hmm. lọ́wọ́ kọ́ ni o. ẹ lọ́wọ́. Àwọn alékùn sálàmù rọ́ṣùntúlọ́hì wọ́rọ̀kàtúhù. Ọjọ́kára àwọn ọ̀sán ìwà pẹ̀lú orí dáadáa sáà. Àmín. Ẹ̀ta, ìbéèrè tí mo fẹ́... Ó kọ ìgbẹ́ ń pè. Mùhammad Mùlẹ̀ sọ̀rọ̀ láti Ìbàdàn. Ọya. Oh, yeah ìbéèrè tó fẹ́ béèrè ni lápèjúwe nìsín àwọn tó jẹ́ àwọn afáfún náà tó tí wọ́n bá fẹ́ ṣe ìkómọ àwọn náà mọ̀ sí pé wọ́n máa ń dá tó mọ́lẹ̀ nǹkan kan àá máa ń jìnà sí wọn tó ṣe pé bóyá à ń fi ládá tó pọ̀ à ń fi eh, bóyá àwọn nǹkan tó yẹ káàárín náà àǹfààní àfi àwa náà fi ń dunra wa ni àti kájọ máa ṣe ní tí wọ́n bá ń ṣe àìlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ń dá yín lò. ẹni wọ́n máa ń da nǹkan kan mọ́lẹ̀ àbí wọ́n máa ń da aṣọ tí wọ́n bá fẹ́ ṣèkó mọ ọmọ ń dé abọ́ ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn. káwa náà jọ mọ nǹkan wọn sí ni àti káwa náà ti rẹ̀ jọ pé kékeré báwa náà ṣàṣejù. ìbéèrè kejì. ìwé ìsìn báyìí most of our scholars tí wọ́n bá fẹ́ kí n tààrọ́ wí nǹkan kan wọ́n máa ń sábà ṣe fídíò láti mọ láti mọ kámẹ́rà àwọn tí wọ́n sọ sí orí online. so kí ni ojú tí Islam fi wò ó ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe. alhamdulillah à ń bẹ lọ́nkọ́ mọ̀jọ pé mí ni ẹnìkan pàtẹ. <laughs> tó bá ti gbé kọ́kọ́ lórí lórí lórí. alákọ̀ọ́kọ́ nípa pé ìwọ̀n máa di abọ́ hmm. lẹ́yìn òsínú súnà nàbì sallallahu alaihi wa sallam hmm. àwọn náà máa ń tún àrí. Hmm. so àmọ́ tó bá pé ẹ̀sìn ni kò sínú ẹ̀sìn kò sínú pé ọ̀rọ̀ torí pé òbí máa máa di àwò máa ṣe kíníkòwò kíníkòwò kíníkà ṣe gbogbo nǹkan táwọn sọ pé káwọn èèyàn pàtì náà hmm. so eléyìí jẹ́ bó ṣe jẹ́ ó lè máa dọ́gbọ́n sí súnà hmm. so tó bá ti ń dọ́gbọ́n sí súnà yẹn wọ́n fẹ́ bẹ̀sìn jẹ́ ni hmm, eléyìí jẹ́ bá so wọ́n ní àwọn àfa àwọn wà tó jẹ́ pé tó máa fẹ́ sí sọ̀lá ti wọ́n máa kámẹ́rà rẹ̀ ẹ lọ bí wọn kí ló fà tán fi ń kámẹ́rà mo pẹ́ ẹnìkan ti béèrè ntọ́jọ́ bẹ́ẹ̀ lẹ̀ àtúntò àti dáhùn rẹ̀ kò nídìí kò nídìí kẹ́ máa kámẹ́rà rẹ̀ hmm. ẹ ti sọ láti yín láàrin yín sọlọ hmm. ẹ ti sọ láti yín láàrin yín sọlọ. Hmm. èyí tí wọ́n ń ṣe ránṣẹ́ láti haramain sharifain eh, bá Mẹ́kà àti Madina ìmáàmù kọ́ ló ní kí fi mọ̀ so eléyìí ìjọba ló fẹ́ fíìmù rẹ̀ ránṣẹ́ sí gbogbo mùsùlùmí lágbàńlá yìí bẹ́ẹ̀ lè mọ̀ pé haramẹ́yìn wà lálàáfíà ó sì ń bẹ lọ́wọ́ ẹni tí ń mójútó wọn ọ̀bá ma lọ́wọ́ hmm. ń sì ń mójútó ẹ̀sìn tó yẹ kó mójútó kọ̀dárú hmm. ṣe ìtumọ̀ táwọn fi ń gbé ránṣẹ́ mi kì ṣe kí wọ́n ń gbé ránṣẹ́ fún kárí mi hmm. láíláí so ìjọ́sìn tún ṣẹlẹ̀ ní pé fẹ́ẹ́ mọ̀ pé ní irú Saudi yẹn ẹni tí ń ṣe olórí Saudi yẹn táìtù tiẹ̀ òní khadimul haramaini sharifain ẹni tí ń ṣiṣẹ́ sí mọ́ṣáláṣí mẹ́kà àti mọ́ṣáláṣí ti madina. so ẹ mùsùlùmí ọ̀mà nígbà míì bó ní haramaini wa hmm. so bó lẹ ti fẹ́ rí ẹ pé wọ́n ní àwọn channel kaga tí wọ́n ṣe channel mẹ́kà channel madina lọ́gbọ́n máa rí mẹ́kà twenty four seven náà máa rí madina twenty four seven táwọn gbà lérò nù yóò fi kékeré mi sọtọ́ àgbà àwọn afa àti yín náà níta bá gbà lérò ẹ̀ lọ bí wọ́n léèrè lẹ́yìn ìjọba sí àmọ́ kọ́ máa fíìmù sọ láti rẹ pé kí. ẹ lọ́wọ́ kan yín o. ẹ lọ́wọ́. àgbà mi sọ̀rọ̀ láti tẹ̀. ẹ lọ́wọ́ kan yín. ìbéèrè ni alákọ̀ọ́kọ́ ni pé kí ni mùsùlùmí tí ń ṣe níta sí yàrá títí tí wọ́n ti fi ṣe ìbádà. àǹdẹ́ ìbéèrè ni ẹlẹ́kejì ni pé èèyàn ló wà máa ń gbà ẹ̀bùn ní kó jẹ kàrí lónìí ó ní pé bí ọjọ́ márùn ọdún mọ́jọ kan. bóyá tí wọ́n bá gbọ́ inú béèrè rẹ̀ alákọ̀ọ́kọ́ ni kò ní tàtù lára òun ti ń ṣe sọ láti ọkọ̀kọ̀ sẹ́lọ̀n lágbọ̀n abẹ́rù hmm. kò ní kọ́ ọmọ ṣe sọ láti hmm. sọ̀sọ̀ láti rẹ̀ tó bá ṣe tó bá dà wá gbalada rẹ̀ ẹsẹ̀ ti tàtù làánà. Hmm. sèyìn ọgbà hmm. lọ́dọ̀ lọ tọ́ba lè parí ọgbọ́dọ̀ lọ parí hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n á ní ẹni tí ń ṣe sùúyà mọ̀rọ̀mọ̀gbọ́n àmọ́ tó yẹ pé sàárì rẹ̀ ọ̀já gara ìdákúrekú ni bóò ní ah, ara rẹ̀ náà ní í ṣe nítorí jọ́tọ̀ bá jẹ sàárì ó rí pa ara rẹ̀ dá sánsán jọ́tọ̀ bá sì kùnà láti jẹ sàárì ó rí pa ara rẹ̀ ṣe tíkọ́tíkọ́ eléyìí jẹ́ bó ti ṣe ó dúnra rẹ̀ ńlá dànù. jazakumullahu khairan sheikh Ah, ibi láti máa ṣẹmìró lónìí inṣàlá ọ̀lá láti máa pàdé ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹ̀rẹ̀ tí kọ́lọ̀ nǹkan pàfi sanwó lẹ́sùn lórí láyé àti lọ́jọ́ agbóńjẹ̀lì kí àmà Dr. sọ̀rọ̀dín gbádébọ̀ rẹ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèjì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yíwá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmìnà àti bọ́dà abdulwadud tí wọ́n lè jẹ́ kọ́ wọn títí ọ̀la ọ̀dẹ́ tàtùmọ̀ pàdé padà ní mò ń kí wa ní kíkẹ́ ọ̀la kíkí ọ̀la tàtùmọ̀ kíra wa nínú ọgbà aljanna insha Allah wípé salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Allahul ladhi la ilaha illa hu الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار